sọyé bá ọyé bá tọyì. lẹ́yìn náà àwọn tí wọ́n wá yàpẹ̀rù lórí ṣé tẹ́ ń bá tún dèlú kejì ṣé wọ́n dírun kù àbí wọn ò ní dírun kù àwọn tí wọ́n yàpá lórí wọn lórí ìyẹn òun ni nípa òǹkan ọjọ́ tó lò ní ìlú kejì tí kìí ṣe ìlú gbígbé fún ọ a ti yanjú ti ẹni tí ń gbèlú méjì o méjì ó dàrú o ní ìsìn ìlú kan lèmi ń gbé ń tèmi ibo sì nílùú ọ̀hún ìlú Ìbàdàn tí mo bá lọ Èkó mo lọ wéré ni tí mo bá lọ Ọ̀ṣun mo lọ wéré ni ìǹfẹ́ yàwó sí bá ṣèkò ìǹsìfẹ́ yàwó sí Ọ̀ṣun èsì lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ìsì lọ ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ so ìlú kan lèmi ń gbé ọ̀dà ìlú tí mo bá lọ ipò onírìn àjò ni mo wà now irú mi tí ò wá sí ìròyìn olùgbèlú méjì lára mi ni wọ́n tún wá tẹnu bọ̀ ọ́ wípé ó mọ̀ pọ́síbù fún ẹni tó gá sí pé ìlú kan ló ń gbé tó ṣèrìn àjò tó wá ń lò bí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ọdún kan nínú ìlú yẹn wọ́n lọ́mọ pọ́síbù àwa ní ọ̀nà wo ló gbà pọ́síbù kéèyàn gbé ọdún kan ọdún kan gan ó tó ṣiṣẹ́ ń lu kan ọdún kan ó tó kẹ́kọ̀ọ́ ń lu kan àbí wọ́n ní níwọ̀n ìgbà tó bá ti já sí wípé ọdún tó lò nílùú ibi tó ń lọ yẹn kò ní pàtó tí ó bá ti ní pàtó àlejò ní ọbẹ̀ o sì láǹfààní sí kọmọdérùnkù tọ́gọ́ tó lò ó ti ní kíni tí ó ti ní pàtó ìyẹn ni pé ọkàn lọ ìlú míì wọ́n ní wàá wo ọjà kan o tàbí wá gba fọ́ọ̀mù kan o tàbí wá ṣe ńtàfíù kan o nílùú míì ẹ dákun káníyàn fẹ́ àbí wọ́n ní wá lọ sí registration nílùú míì gbogbo tá a kà á lè yẹn wá sí registration wá ṣe ńtàfíù wá gba fọ́ọ̀mù wá sọ̀mí ti fọ́ọ̀mù ǹjẹ́ ọmọ kí gbogbo ẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan iṣẹ́ wákàtí ni under normal condition kì í ṣiṣẹ́ ọjọ́ iṣẹ́ wákàtí ni ṣùgbọ́n nínú kádàrá ọlọ́run o lè débẹ̀ kí iṣẹ́ tó yẹ kó wákàtí kan ṣe kó dọjọ́ kan kó dọjọ́ méjì kó dọjọ́ mẹ́ta kó dọjọ́ mẹ́rin fún ọ lápẹẹrẹ ó ṣẹlẹ̀ sí mi rí ní 1991 mo fẹ́ lọ sí Bauchi 1991 láti lọ mọ́ ṣiṣẹ́ òòjọ́ mi níbẹ̀ nígbà yẹn mo fẹ́ jẹ́ taxi driver taxi driver ohun tí mo fẹ́ bá lọ sí Bauchi nìyẹn ní 1991 so definitely Ìbàdàn ìlú mi ni as at nineteen ninety one mo tún wá fẹ́ lọ mo fẹ́ lọ sọ bá di ìlú mi tí mo bá wá kó Ìbàdàn tí mo lọ sí bá ó sì Ìbàdàn ò ní jẹ́ ìlú mi mọ́ tí mò ń gbé o bá ó máa jẹ́ ìlú mi ìgbàkigbà tí n bá wá sí Ìbàdàn mo sì rìn àjò wá ni bàbá mi ò bá wà ń bẹ́ẹ̀ ìyá mi ò bá wà ń bẹ̀ sóyí wa báwọn òkè ìrìn àjò yẹn tún wá pẹ̀ka sí wípé báwo ni final destination mi ń tòótọ́ ṣùgbọ́n mo fẹ́ sálámọ̀ sí ṣéwù gúmi abubakar gúmi kí aláwọ̀ bá ní foríjì bàbá náà kèése gúmi tòní torí èyí gbọ́rọ̀ yé. ẹ̀gbọ́rọ̀ yé o ìsìn ní tùmọ̀ gbọ́ pé ṣẹ̀túrà búrọ̀ ẹ̀ mọ́ nìsín ó tún lọ yọkànlọ́kọ̀ tiẹ̀ ni pé ó tún lọ lọ sálámọ̀ gúmi gúmi eléyìí ńgbà náà ó sì wà kékeré gúmi tẹ̀rí lónìí tí boko haram tí ń lọ́dọ̀ gangan òun sì wà ní kékeré ńgbà náà bàbá rẹ̀ bàbá rẹ̀ lèmi lọ ní Kaduna ẹni tí ń jẹ́ Gumi gangan Abubakar Gumi ní ma pè Abubakar Gumi. so mo wá plan wípé lórí ìrìn àjò mi yìí o màá kọ́kọ́ ya Kaduna kí n sálámọ̀ sí Shehu Gumi Shehu Abubakar Gumi ẹ jẹ́ ma pè complete káwọn tí àwọn kọ́tà ká má rí mi kọ́ọ̀tì o <laughs> àwọn bloggers mo ní màá kọ́kọ́ ya ọ̀dọ̀ Sheikh Abubakar Gumi kí n sálámọ̀ sí wọn torí lásìkò gbà yẹn nínú àwọn tó gbajúmọ̀ nínú àwọn àfáà nílẹ̀ Haúsá Abubakar Gumi ọ̀kan ni ọ̀kan ni ó wà nínú ìgbìmọ̀ rọ́bítọ̀ rọ́bítọ̀ ní Saudi okay àwọn àti sheikh adamali lọ́rí àwọn ni wọ́n jọ lo ìgbà now mo wá kọ́kọ́ wọkọ̀ Kaduna ẹ̀ lélo mo wọkọ̀ Kaduna fifty naira fifty naira ọkọ̀ tuntun mo sì wọ̀ Day five tuntun Day five tuntun mo wọ̀ ní fifty naira kódà iwájú ọkọ̀ ni mo jókòó síbi ọlọ́lá. tí n bá mọ àti jókòó lẹ́yìn fọ́tí náírà ni màá san. mo fẹ́ kẹ́ ẹ wo ibi tí nàìjíríà ti bàjẹ́ dé láàrin 1991 sí 2021 ọdún mélòó nù thirty years kèsì ọdún mẹ́wàá. Ah, ah. ṣé pa ń dàgbà díẹ̀ díẹ̀ nu Allahu Akbar Allahu Akbar ah thirty years nineteen sí years o. fifty naira ni mo wọkọ̀ Kaduna fifty naira twenty twenty naira méjì àti ten naira kan ni mo kólé dírẹ́fà lọ́wọ́ agbéra lọ́jọ́ ni after mo mokia street ni mo gbéra a sì wọ Kaduna ní òru àwọ Kaduna lóru now ọ̀rọ̀ ẹ̀sìn labádébẹ̀ o èròǹgbà mi sí Kaduna ni pé mo fẹ́ sálámọ̀ síta ni Sheikh Abubakar Gumi nígbà mo débẹ̀ nígbà mo wọ Kaduna ní òru tó di ní àárọ̀ mo dúró sí gáràjì tilẹ̀ fi mọ́ mo wá béèrè ilé wọn wọ́n wá júwe ibẹ̀ fún mi mo lọ lọ́jọ́ kìíní ìrìn wọn sálámọ̀ sí èrò pọ̀ bíi láhìlá muhammadu rasulullah láì sí ìdarí sekọ́lá ilé àfa èrò pọ̀ ohun tó wá jẹ́ kó tún kí ó tún wá lágbára ni pé wa ń kọ́ haúsá. òyìnbó àti lárúbáwá wọn. ojú mi kòrókòró làwùsá tó ṣẹ̀ṣẹ̀ tó bá mi nù bàbá ni ó ti wọn làwọn mẹ̀gáàdì ó ti fún láǹfààní tó bá ti sọ awúsá sí wọn wọn mú wọlé. ẹgẹ́ ń sálámọ̀ sí bàbá ìmọ̀ fẹ́ si wọn ní ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lọ ọjọ́ kẹrin lọ ọjọ́ karùn lọ. mo wá ní ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ yà ṣe máa ń ẹni tí ọba ti gbá húsá kò lè rí nǹkan kan sí lọ́dọ̀ yín mo á wò pé kí mo fẹ́ ṣe o mo sì jẹ́ nìkan tó gentleman ni mí so mi ì fẹ́ wa rọ́ọ̀fù ah mo á wò pé ni pé èyí fẹ́ wa rọ́ọ̀fù lónìí díẹ̀ o àbí ń mo ní mo fẹ́ sálámọ̀ sí yàn mo sì ń rí lọ́ọ̀kan báyìí a sì ráàyè sọ̀rọ̀ mo ní mọ̀mọ́ tí ń ṣe lónìí tó ti bọ́ ọ̀tà láàárọ̀ ni bàbá ó ti wà nínú sisi rúùmù láti di aago mẹ́wàá ìrun lúrì ni wọ́n fi síwọ́ ìmọ̀ gba àlejò tá bá ti kí lúrì tán wọ́n á wọlé wá lọ sùn tó bá tún wá di asiri wọ́n wà bọ́ọ̀ta títí tó fi di ṣáì wọ́n á àtẹ̀lé sáwọn èèyàn láti asiri wọ mọ́gíríbì tá ti fẹ́ pèrò mọ́gíríbì wọ́n sinmi díẹ̀ wọ́n á kí mọ́gíríbì tá ti kí mọ́gíríbì tán wọ́n ṣe mọ̀hádọ́rà báyìí gbogbo ẹ̀ náà mo ń gbọ́ o pọ̀ sí ìgbà haúsá mo kàn ń wo ti ń lọ ni mi ò gbà haúsá màá wò pé tí màá ṣe nì ọjọ́ karùn-ún ti pé báyìí mo kàn ń wá mò ń lọlé mò ń wá mò ń lọlé mò ń wá mò ń lọlé ká lè rí ibi tí màá sùn kọ́ màá ní tí wọ́n ti jáde lónìí nínú pálọ̀ wọn ìgbà sálámù òkè gan-an tí sálámù ohun tí ó dàbí ìgbà tí nǹkan ṣèyàn mo wá ṣe bẹ́ẹ̀ à bàbá mi bá ní ẹ má bàa lùkà kí ló ṣẹlẹ̀ sí ọ. <laughs> mo ní òsín kankan àtìbàdàn mo ti wá láti dárùn mo ní sálámọ̀ sí àwọn èèyàn yóò jẹ́ rí yín náà bá ní khalisadila ẹ̀sọ̀nà lẹ̀ ọ̀sàwùsà ọ̀sàwùsà ọ̀hún sí wọn lọ́nà bá là lẹ́ẹ̀kan náà àwọn bọ̀ mí lọ́wọ́ Abagosoro wọnú àjọsọ̀rọ̀ wọnú mọ́sálásí mo ní mo kàn ní wákìí náà ni pé àti kọ́nú ẹ̀kọ́ pé káwọn lọ́mọ sálámù sáwọn àfáà súnà so mo wá láti Ìbàdàn mo ń lọ sí Bauchi mo ní sálámù sí náà ni wọ́n wá ní tá a bá ti kírun tán kí n sì rí àwọn nígbà tá a kírun tán kò pọ̀ síbù mọ́ kò gbogbo òrùn tí mò ń kí lọ́jọ́ yẹn mò ń dìrún kù ni àyàfi tí n bá kí lẹ́yìn wọn ni mò ń kí pé mo sì ẹ̀ ń ta ètù sí kí ni ìdírun kù ohun tí mo lérò pé màá ṣe lọ́jọ́ kan kí n rí èèyàn kásálámọ̀ eh, kí n sì tẹ́tí gbọ́ nàṣíà lọ́dọ̀ wọn kí n sì kó ń bẹ́ẹ̀ ọwọ́ wa di ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún tí n dà sí rọ́ọ̀fù gan ibẹ̀ mo sì wà fún bí ọ̀sẹ̀ méjì nǹkan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ síyàn lórí ìrìn àjò ní tí ò kọjá wákàtí kan tó fi yanjú ẹ̀ ni ó bá di ohun tí ń gba ọjọ́ ohun tí ń gba ọ̀sẹ̀ wọ́n ní tí ìrìn àjò ẹ bá ti rí bẹ́ẹ̀ ó sì ẹ̀ǹtà ẹ̀ tù sí ìdírùnkù torí ọmọ pàtó ọgọ́ tó kúrò ohun tó sì lọ ṣe ní ordinarily kì í ṣe nǹkan tí máa ń gba ọjọ́ àsáàyí tẹ lọ mọ́ rajà tẹ lọ mọ́ ra ọjà tẹ lọ ònìṣà tẹ lọ gbá tẹ lọ àwo èròǹgbà yín náà ni pé kẹ ẹ wọnú ọjà lónìí kẹ ẹ rà lọ́tún kẹ ẹ rà lọ́sì kẹ ẹ lóòdù ẹ kẹ ẹ máa bọ̀ nílé ní ọba di wípé ọjà kan ọ̀túnla ni ó tó dé ọ wá wò wípé ọ̀túnla ṣẹ́ǹtì wa kọ́kọ́ wálé ni kò ní pè mí báyẹn o jẹ́ ìyá máa wábì kan sùn sí ni o tó ti yé yẹya máa wá ibì kan sùn sí ni o dídé òun retí kíni ọjà ló mú ọ sun oorun ọgọ́ mẹ́ta orin àjòsí ni ọ o sì lẹ́tọ̀ọ́ sí kó ọmọdé run kù ṣé wọ́n láti wá wé ẹni tó kú olù tó ní moral admission sẹ́kù ta ni o mọ̀ pé admission sẹ́kù kọ́ọ̀sì ọdún mẹ́rin ni ta ni o mọ̀. kódà kò jẹ́ dípúlọ́mà bóyá kọ́ọ̀sì ọdún kan ọ ti mọ̀ kó o tó kò lé ti mọ̀ pàtó ọjọ́ tó ṣe so àwọn wa gbé sórí pé ǹjọ́ o mọ̀ pàtó ọjọ́ àbọ̀ ò mọ̀ pàtó ọjọ́ tó o bá ti mọ̀ pàtó ọjọ́ tí pàtó ọjọ́ ń bá ti ọjọ́ mẹ́ta kírun o bọ́ọ̀ bá mọ̀ pàtó ọba àlù ọdún kan bẹ́ẹ̀ ọ̀lẹ́tọ̀ sí kọ́mọdé rúkú orí tahdidu le ayam ìfi òtélé ọjọ́ tí wàá lò lájò òní wọ́n gbé ka so ti yé wa báwọn ẹ̀wẹ̀ tó béèrè béèrè nǹkan mìíràn tún ṣe. sọ ọmọ pàtó ọjọ́ àbọ̀ ọmọ pàtó ọjọ́ tọ́ ọba ti mọ pàtó ọjọ́ ọ ẹ̀ta ẹ̀ sí kọ́ ọmọdé rúkú tó o bá ti mọ pàtó ọjọ́ a wá tún béèrè pé pàtó ọgọ́ mélòó tó o bá ti ní à yọ mọ̀ pé ọ̀sẹ̀ kan ni o wọ́n ní kọ́ ọmọ kírun ẹ pé à gbogbo tí mo fẹ́ lò ń bẹ̀ ọjọ́ méjì ni o wọ́n ní kọ́ ọmọdé irun kù sẹ́yìn náà tún yé báwọn mo ti sọ̀gbà tó wà nínú mọ́tò mo ti sọ̀gbà tó ní destination rẹ̀ fọ́dà fọ́dà on why you are within your destination tún tẹ́tí gbọ́ àlékún ọ̀rọ̀ sí i nígbà tó tún wà ní destination rẹ gangan àwọn àbá tó sọ pé ká sọ pé ó sì e, ìjó ìkírun rẹ ní méjì méjì kò tí ì expire in spite pé o sì wà ní ibi tó ń lọ wọ́n ní ìjọ ọmọ wípé ṣe mọ̀ pé nìsín ẹni tó kú olù ṣé ò mọ pàtó gbogbo ohun tó fọkàn sí ni pé kí nǹkan sọmítì fọ́ọ̀mù yìí kí nǹkan rí lágbájá kí nǹkan kúrò ń bẹ̀ ni dàmí ń bẹ tọ́ka sí pé ọ lọ́ọ́ kú olù lọ sílùú kan ọfẹ́ sílùú kan bọ́ sílùú míì àwa lọ fẹ́ dọ́dọ̀ ẹnìkan nígbà tó dọ́dọ̀ rẹ̀ ọba bá pé ọ wà nílé ìwòsàn pẹ̀lú ipò tó wà sí ọ̀rọ̀ rẹ̀ ò jẹ mọ́ kó o kúrò ń bẹ̀ lójú ẹsẹ̀ bọ́sẹ̀gọ́ mélòó kan ọ̀fẹ́ fi dúró tì í torí ipò tó ṣe kí ni o tó wà sí àbí kọ́mọ fẹ́ gba ìlú ìlú tí àbá rẹ̀ ń gbé kọjá sílùú míì kọ́ wá ní ẹgbẹ́ ń fẹsẹ̀ kan lọ́dọ̀ dádì mi náà kọ́ wá yọ̀dọ̀ dádì rẹ̀ kí wọ́n ní wọ́n ti admit dáàdì ẹ̀ láti jẹta o à ọmọ tó lọ́nkàn fẹ́ kí wọ́n kọjá ọ̀rọ̀ ó jẹ́ mọ́ pé kó stay pẹ̀lú bàbá rẹ̀ fọjọ́ mélòó kan kó tó mọ̀ lọ so kò mọ pàtó kó tó kò lé kí n kí wọn kí n kọjá ni lọ́ba di pé òun náà jókòó sọ sípítù pé ó ti ẹ̀ mọ̀ ń rìn àwọn àbúrò ẹ̀ ti gbà lọ sípítù látijọ́ mẹ́ta ìwọ náà wàá dúró báyìí dúró tì wọ́n kó ọlọ́gọ́ mẹ́ta kó tó máa tẹ̀wájú. so cause of our ìrìn àjò ó lè change in the course of ìrìn àjò náà. now wọ́n tún wá sọ pé ìwọ tó dá sí pé o sì ní benefit of textile o sì ní àǹfààní kó o dírun kù ok níwọ̀n ìgbà tó bá ti já sí pé o wà nínú ìlú yẹn o sì wá òun jáde nínú ìlú òun gbọ́ tí wọ́n ń pe ìrun òun gbọ́ tí wọ́n ń pe ìrun sọ́lì má àlìjàmá sọ́lì má àlìjàmá máa kírun pẹ̀lú jàmáà ni ọ ò ní sọ pé à onírìn àjò ní ọ ẹ̀yin jàmáà lọ kírun tiyín ná nígbà bá kírun tiyín tán èmi tí mo jọ rìn àjò tí ìjọ rìn àjò mi ò sì tí ẹ̀sáyà ìmọ̀ dárun kí ni wọ́n ní no no tá a bá gbé rúksọ̀ tọ́lọ́ ń fún ọ tí ṣe kó dírun kù tá a bá gbé sí ẹ̀gbẹ́ ìtò láǹfààní o tún láǹfààní yẹn àǹfààní kóró àwọn tó fẹ́ kí jẹ̀mọ́ ní àsìkò òun kọ̀ọ̀kan tó fẹ́ kí sórí bẹ́nẹ́fìtì kó o kí pẹ̀lú jẹ̀mọ́ ó wà rọ́ọ́jìù ju benefit kò mọ̀ dàkí lọ kí ló fà wọ́n nítorí pé mùsùlùmí ní gbogbo ìgbà a máa ń rẹkọmẹ́ǹdì fún wípé ibikíbi tó bá ti wà kó mọ̀ mọ́ yàrá ẹ̀ sọ́tọ̀ kó mọ̀ bá di mùtẹ́sílà mọ̀ mọ́ yàrá ẹ̀ sọ́tọ̀ okó dàdúgbò yìí tàbí wọ́sàdúgbò yìí ó sì rìn àjò wá òkè. Okay? o sì ẹ̀ńtàtù sínú jàmáà o sì wà nù lé lọ́ba gbọ́ Allahu akbar Allahu akbar kí ló gùsè rẹ as a muslim you answer the call ọ jẹ́ pé ní ọ̀wá ní jẹ́ mọ́sálásí tán kọ́ wá jókòó síta kò ní gbọ̀nba kí irun wọn tán òwò ṣẹ̀wá kírun tiẹ̀ torí pé onírìn àjò ni ọ́ o ti fẹ́ dá suspicion. ẹ́n o ti fẹ́ tuhuma. Ka káfura sí ọ kákẹ́fí sí ọ torí gbàtà bá kírun tán alàgbà ẹ̀yin ò kírun ni onírìn àjò lèmi kọ́sìrì mo fẹ́ kí kọ́sìrì ló fẹ́ kí ọwọ́ á wà àwọn mùsùlùmí ràn tẹ́ fi ń kírun ìntò fi jókòó ló lọ́lá fún ọ ni jùlọ tàbí kó o darapọ̀ mọ́ jàmáà tọ́lọ̀ ń pé kó o ṣe kò ń gẹ́ rẹ̀ ṣe bí torí kó nínú àjò ó ń róòlù lọ ó ń lọ ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ kò lè wulẹ̀ gbọ́ pé nìkan ká pè run lọ́lọ́run fi ṣèdẹ́kun fún pé kọ́mọ dárun tiẹ̀ kí ní ìsìn ìwọ ti wá wà láàrin ìlú ó ti wà nínú ìlú ó ti gbọ́ ó sì ń gbé nínú ìlú yẹn títí tó fi jáde kúrò ń bẹ́ẹ̀ kò dáa kọ́ wa sọ pé ọ sàmọ̀ ṣe kí ni o pọ́ mọ dí èrò kù ni kò dáa tó ti yé kò dáa mo lérò pé mo ti kílé ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ náà. àlejò tí àlejò tí ọ wá tó wọnú mọ́ṣáláṣí onírìn àjò tó jálejò tó wọnú mọ́ṣáláṣí ọ̀nà méjì ló lè gbà kírun rẹ̀ ọ̀kan nínú ọ̀nà méjì ló lè gbà kírun rẹ̀ ọ̀nà àkọ́kọ́ ni pé kó kí lẹ́yìn imam ìwọ tó jẹ́ àlejò bọ́ ọ bá ti kírun lẹ́yìn ìmáàmù gbọ́ dáadáa iye rákà tí mọ̀ ń bá kí lọ gbọ́dọ̀ kí. o ní sọ pé onírìn àjò ní ọ́ kọ́ wá kí méjì tán kọ́ wá sàtáyá kó sálámà tàbí kọ́ ọmọ retí sálámà ìmáàmù níjókòó kò sáàfà kan tó sọ pé ó ṣe bẹ́ẹ̀. wọ́n fẹnu kò pé tálejò bá kírun lẹ́yìn onílé yóò kírun pé ni nídàkejì bó o bá wá láǹfààní láti ṣáájú kírun fún wọn bóyá ìmáàmù yẹn ó mọ̀ ọ́ kò pọn dandan fún o but ó mọ̀ ọ́ ó sì mọ̀ pé o ní àhàlíyà ìmáàmà ó mọ̀ pé o wà suitable fún ẹni tó lè síwájú kírun fáwọn èèyàn okay. àwa ní kò bọ́ wájú tọ́lọ̀ bá ti bọ́ ọ ṣé báwọn tí wọ́n ní kò bọ́ wájú O ò ní sì torí pé o fẹ́ kírun fún lé kọ wá kírun wọn kọ wá kírun pé ọ wàá lu àǹfààní yẹn torí pé lásìkò yẹn ìwọ ni gọ́fúnà ìwọ ni olùdarí ìwọ tó sì olùdarí ọ ẹ̀ǹtáìtù sí kó kírun ní rákà méjì. ẹnu kọkàn sọ pé ìní musa àfihàn onírìn àjò ni mí o wà òkọ sírù mo sì fẹ́ dìrùn kù ní o ẹ̀yin fáàtì mù ìdàsálàmtùmínà sọláàtì fáàtì mù sọláàtàkùn tẹ́mi bá ti sálámà lórí irun kẹ́yìn ò kí rákà méjì tó ṣẹ́kù kẹ́ẹ̀kì tìyín kó complete sọ́tìyé. So, all right now oníbèrè tó bèrè ìbéèrè lẹ́ẹ̀kan tí mo gbé ìbéèrè tẹni yẹn béèrè ìbéèrè tó lè mi mo kọ́kọ́ fẹ́ avoid ẹ̀ pé kí n mo tún wá tún rò pé ẹ So. torí pé mo máa ń fẹ́ mo máa ń fẹ́ tún àníyàn mi ṣe tí n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sì láti sọ kéèyàn tó wá sọ kó tó wá jáná lọ́jọ́ àlìkìyàmọ̀ ẹ mọ̀ pé àdánwò ńlá gbáà ni kìí ṣe gbogbo ẹni tí ń mú microphone lọ́wọ́ báyìí tí ń sọ̀rọ̀ tí ń bá wa sọ̀rọ̀ ni ó sọ wà náà o àwọn kan ó sọ wọ́n sì sọ wọ náà ni o èmi wá máa fẹ́ mo máa ń ṣọ́ra fún èyí tí màá sọ tí ó ní ọwọ́ kan ọwọ́ kan àníyàn burúkú nínú ìyẹn ni so oníbéèrè yìí ohun tó béèrè bọ́ bá jẹ́ pé mi ò mi ò gbọ́ nípa tó béèrè rí ṣé gbọ́ bọ́ bá jẹ́ pé mi ò gbọ́ nípa ohun tó béèrè rí possibility kí n sọ ọ̀rọ̀ yẹn kí n sọ le ó possibility kí n sọ̀rọ̀ yẹn kí n sọ le torí ojú pọ̀nà méjì la máa gbà sọ̀rọ̀ a lè sọ ní ọ̀nà èlé a lè sọ ní ọ̀nà ẹ̀rọ a lè sọ ní ọ̀nà èlé a sì lè sọ ní ọ̀nà ẹ̀rọ ìwà á ẹni tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nígbà míì a máa ti òǹsọ̀rọ̀ kó sọ ohun tó yẹ kó sọ lẹ́rọ̀ kó sọ lèlè tàbí ohun tó yẹ kó sọ ní èlé kó sọ lẹ́rọ̀ tó bá já sí wípé ẹni tó ní nǹkan ṣe sọ ní a ni ní ọ̀nà ẹ̀rọ a sọ ní kíni ẹ̀rọ ló máa bá dé bọ̀ tó bá gẹ́sí pé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó wà ẹni tó ẹni tó wà related mọ́rọ̀ yẹn gangan ó jẹ́ ẹni tí ò gba tiẹ̀ ok ọwọ́ ọwọ́ pé kò gba tiẹ̀ tó sì gasi sí pé ọ̀rọ̀ náà ó yẹ kó sọ ní ẹ̀rọ ni kí ni ó gbà sọ yọ sọ lélẹ̀ẹ́. ló fi dá sí pé ànábì sallallahu alaihi wasallam a máa sọ fáwọn sọ̀hábà rẹ̀ wípé ẹ má gbé ọ̀rọ̀ ara yín wá bá mi nítorí pé mo fẹ́ kí n bá yín sọ̀rọ̀ kọ́kàn mi ó fírì mo fẹ́ kí n bá yín sọ̀rọ̀ kọ́kàn mi ó ṣe kí ni kó fírì kó mọ̀ jà sí pé mo ti ní lágbájá nú tẹ́lẹ̀ kí n tó sọ ṣẹ́dá dì sí mo máa ń fẹ́ ṣiṣẹ́ tọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ló fi já sí wípé mi ìfẹ́ kó o dákọ̀ pé àfa kan sọ báyìí kó wá dákọ̀ àfa hùn tọ́rọ̀ ọmọ ti ń bẹ láàrin mi àtàfa hùn bóyá rẹ bóyá rẹ tó o bá ti sọ ó lè tì mí lọ bí kí n sọ tó yẹ kí n sọ lẹ́rọ̀ kí n sọ lélẹ̀ tàbí kó sì mí lọ síbi tó yẹ kí n sọ ní èlé kí n sọ lẹ́rọ̀ ìyẹn gbàgbọ́dé nìyẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn gbàbọ̀dé nù ohun tẹ́nìyí sọ ohun tó béèrè ohun tó béèrè lé lórí mo mẹni tó sọ tí n bá sì sọ ní ìsẹ̀yìn náà mà àwọn kan ní yóò mà ó ní ẹ dákun mo lérò pé ńgbà tó ń sọ gan ọ yẹ kí ẹ̀yin tẹ́ wà lórí social media kẹ́ ẹ gbọ́ mo kọ̀ dé speaker síbi microphone. èmi èé sẹ́rí ọlọ́run ti sànú mi ọlọ́run ti sànú mi gan ọ ti sànú mi gan ni lórí ọ̀rọ̀ àníyàn ẹ̀yìn sí one hundred percent o ṣùgbọ́n mo ti kọjá fifty percent níbi kí n kí n mọ mọ́nítọ̀ àníyàn mi lórí tí n bá fẹ́ sọ ẹ̀yìn ní jẹ́ kó gá sí pé nítorí pé mo kórìíra rẹ láì nídìí lọ́rọ̀ ó wà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ń wà á mú tí ò yẹ kí n mú lé ń wà á mú lé kò sí tí ò ṣe é mú lé o wàláì kò sí tí ò ṣe é mú lé.